èyí tí a pè àkọlé rẹ̀ ní hudan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan òjọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته nínú àwọn nǹkan eléyìí tí ó ní í ṣe pẹ̀lú ọ̀sọ́lá òun náà ni wípé nígbà tá a bá parí sọ́lá ó yẹ kí ẹni tó tò lẹ́yìn lè máa mú kó máa yí pé ní tó dáa ni pé kó wọn má ti dìde o lẹ́yìn ìgbà tí wọ́n ti sálámà kó má dìde jáde kúrò ní mọ́ṣáláṣí ṣáájú kí lè máa mú kó tó kọjú sí àwọn ẹni tó ṣe sọ láti lẹ́yìn nítorí pé ńgbà tí lè máa ń bá parí sọ̀dá ó ní àwọn rékèrè tí ó ṣe ní gẹ́gẹ́ bó ti ṣe wà títí tó fi sálámà kó tó di pé ó láǹfààní àti dojúkọ àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ rékèrè náà ni astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram ìgbà náà ni ìmáàmù tó dojú kọ àwọn ẹni tó jókòó lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ tó tò lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí hadithi ìyàwó aisha radiyallahu anha ti ṣe tọ́ka sí eléyìí tí ìmáàmù muslim tó gbé jáde pàànàbí ìkọjú sáwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó sọ allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram torí ẹ ìwà tó dún kan ìwọ́n tó ṣe kí sálámà lòun tó dé kó ti bẹ́ jáde kó nu mọ́ṣáláṣí wàá ṣe sùúrù díẹ̀ títí tí lè máa mú tí ó fi kọjú sí yín lè máa mú náà sì gbọ́dọ̀ jẹ́ni tí ó nímọ̀ nípa òfin ṣẹ̀ríyà wípé tá a bá ti bá débẹ̀ pé astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram á kọjú sáwọn ẹni tó tó lẹ́yìn wa ni kèsì pa àwọn akọ́pọ̀ àkọ́sí wọn títí tá a fi dìde kó nu mọ́ṣáláṣí rárá bẹ́ẹ̀ kèsì kèsì kẹlẹ́ àkọ́sí wọn kò sí tó burú kéèyàn máa tẹ̀lé ìmáàmù láti ṣe sọ̀láàtì kan ní ìmáàmù tó ṣe pé àbójú rí báyà mọ́ṣáláṣí èèyàn pọ̀ ń bẹ̀ sáfù sì lọ jàrá kò wá fún yàn láǹfààní àti rí ìmáàmù kò sí tó burú ká máa bá sọ̀láàtì wa lọ lẹ́yìn olè máàmù bẹ́ẹ̀ kódà gan a tún lè máa bá sọ̀láàtì lọ lẹ́yìn lè máàmù tó ṣe pé òde làwa ti ń tẹ̀lé lè máàmù yìí àlàǹfààní àti wọnú mọ́ṣáláṣí lókun ìgbà tó bá ṣe é pé à ń gbọ́ ohun lè má mú ó ti ṣe é ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar sáfù ti sọ mọ́ra wọn títí débi tá a wà a lè tẹ̀lé lè má mú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin tó ti pé inú ilé tí wọn làwọn wà ìjọ àtọ́ kọjá pé wọ́n máa tẹ̀lé gbọ̀ngbọ̀n mọ́ṣáláṣí láti fi máa tẹ̀lé sọ láti lẹ́yìn lè má mú kọ̀tọ́ kọjá pé gbọ̀ngbọ̀n mọ́ṣáláṣí lẹ́ẹ̀ máa tẹ̀lé ìdí tó fi jẹ́ pé kò tọ́ òun ni pé nǹkan lè ṣe gbòǹgbòǹ lórí sọ́láàtì ó sì tún rọrùn lọ́jọ́ tí wọ́n múná lọ gẹ́gẹ́ bí ti ṣe máa ṣẹlẹ̀ láwùjọ tí wọ́n á ń bì kọ́lọ̀ ń jẹ́ kí náà bó dúró ni wọ́n lè múná lọ. lẹ́yìn náà ìgbà tó fi hàn náà wọ́n bá sọ pé sọ̀láàtì tó bìnrin máa ṣe nínú ilé rẹ̀ ó lóore jù ètò lọ sí mọ́ṣáláṣí lọ. ẹni tí wọ́n gbà lérò ní pé ètò ọ̀dá ṣe ètò kó ṣe ètò ọ̀dá ṣe torí ẹ̀kọ́ dásọ̀ láti rẹ̀ ṣe ń lọ lóore ju ìwọ obìnrin pẹ̀lú ìjẹba. sunna gẹ́gẹ́ bí n tó ti síwájú oní àná tí ìmáàmù bá ti parí sọ̀rá kó dojú kọ àwọn èèyàn tó ṣe sọ̀rá àti lẹ́yìn rẹ̀ lẹ́yìn tó bá ti ṣe àwọn adékèrè tá a wípé yóò wáyé lẹ́yìn sí sálámù sunna ni kó dojú kọ wọn ṣùgbọ́n tó bá ṣe fún àwọn obìnrin lásán ló bá tò lẹ́yìn lè máàmù tóun jọkùnrin àwọn obìnrin wà ní gbogbo jàmáà tiẹ̀ à ń fẹ́ kọjá pé ọkùnrin yẹn kó jókòó kó jókòó láyé rẹ̀ tó wà kó dojúkọ àlùkébìlà fún ìgbà díẹ̀ títí táwọn obìnrin yẹn tó ń fi jáde títí tó ń fi jáde nítorí tó máa ti jáde yóò fi láǹfààní àti lè jáde nìkẹ́ náà yóò fi láǹfààní àti kọjú síbi tó bá wù ṣùgbọ́n ní ìsìn tó bá kọjú sí wọn lẹ́yìn ìgbà tó ti sálámà táwọn obìnrin yóò sì tíì dìde nígbà tó ti pa àwọn nìkan ní jàmá rẹ̀ yóò di pé àwọn wo ẹni òun wo obìnrin olóbìnrin àwọn náà sì di pé àwọn náà ń a sì ti máa tó gbogbo wàhálà gbogbo fìtínà tó máa ń tẹ̀lẹ̀ láàrin ọkùnrin àti obìnrin wíwò náà ni máa ṣíwájú rẹ̀ tọ̀ kò sí ní tó kọjá yìí pé títí táwọn obìnrin yẹn tí ó fi rí dájú pé gbogbo wọn ti jáde tán àbí ìtọ́pọ̀ jù náà wọn ti jáde tán wọn ti lọ lọ wọn. àyàfi tó bá ṣe pọ́nà kan bẹ tí lè máàmù lè gbà jáde ń tiẹ̀ tí ò sì fi ní kọlu àwọn obìnrin yìí lọ́nà kọjáde tiẹ̀ kọ́ máa lọ. lọ́pọ̀lọpọ̀ ọgbọ̀mí tí wọ́n ti parí sọ láti tọ́jú ọ̀ràn yẹn láti táwọn èèyàn máa bára wọn lọ́wọ́ asalaamualeykum asalaamualeykum ní ìbára ẹni lọ́wọ́ tó wọ́n ti ṣe tẹ́lẹ̀ àbí wọ́n ti ṣe tẹ́lẹ̀ wọ́n tún máa ṣe míì nítorí pé ó ní í ṣe pẹ̀lú pé wọ́n parí sọ̀dá eléyìí o bídà ni àdádálẹ̀ ó takò lànà anábì Muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tí wọ́n ti gbàgbọ́ onípe tí àwọn bá bára àwọn lọ́wọ́ bá lẹ́yìn sọ̀dá yóò ti sábà fi kọ́lọ́wọ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ àwọn fáwọn àdádálẹ̀ dòde kò sínú súnà torí ẹ̀ má bá ẹnìkan lọ́wọ́ ló kọ pé nítorí pé a parí sọ̀lá kó o fi ṣe àfisùn pé òun láǹfààní kọ́ lọ́wọ́ bó so kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ọ. sọ eléyìí jẹ́ nítorí ká ṣàkíyèsí. ẹnìkan bá wà náwó sí ọbẹ̀ ẹnìkan bá náwó sí ọbẹ̀ sọ ìwọ ò ní náwó sí ò ní náwó sí sọ ọkàn fi hàn wípé ìtọ́ ọ̀fẹ́ ṣe yí báyìí ó ti jẹ́ ẹ bá ti kíra ká tó bẹ̀rẹ̀ sọ̀lá bá ti kíra ńgbà bá jáde mọ́ṣáláṣí ní bàbá jáde mọ́tíláṣí àmà kíra o. kí lè máa mú ọmọ akọ́ máa ṣàdúrà káwọn máa mú ọmọ ṣàdúrà kékeré kejì wọn jọ gbọ́n sókè fún wa máa ṣe. báyà nígbà tá a parí sọ láti wá tán àbí kí ìmáàmù àti àwọn máa mú kó wọn máa jọ gbọ́n sókè lápapọ̀ wọn kó wọn máa jọ ṣe díkìrì lẹ́yìn sọ láti ọ̀ràn àyàn ìjà ìmọ̀pẹ́lẹ́ yìí náà bídà ni ìjà ń bídà òun náà ni mà ó ṣ ala ghairi mithalin sábà gbogbo nǹkan ti àdádálẹ̀ rẹ̀ lẹ̀ tí wọ́n á lẹ̀ mẹ́sìn táàsì rí nǹkan kan fi jọ nú ẹ̀sìn ọlọ eléyìí ni wọ́n ń pè ní bídà ìyẹn ni pé tí ká bara ẹni lọ́wọ́ lẹ́yìn sọ́dá kò sí níta ilé fi wé nú ẹ̀sìn kò síbi táwọn fi yẹn máa bara ẹni lọ́wọ́ lẹ́yìn sọ́dá kí lè máa mú àtàwọn máa mú tì máa ṣàtúwà àfi kọ́ máa ṣe díkìrì lẹ́yìn sọ́dá tí wọ́n máa gbóhùn sókè kí wọ́n jọ máa wí ẹ̀rẹ̀ rí kankan tí a lè fi wé nínú lànà ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn làwọn ti ń ṣe kìí ṣe é pé à ń ṣe bá a ti ṣe fẹ́ ẹ̀sìn là ń ṣe dáńpẹ́ lẹ́sìn ó lófin ó nílànà tá a gbọ́dọ̀ tẹ̀lé torí dẹ́lẹ̀ ntí ọ̀tọ̀nà òun náà ni pé kíkálukú ṣe bíkìrì rẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe ṣàlàyé síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí kálukú ṣe bíkìrì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tá a bá parí sọ́lá eléyìí ni ìlànà ẹni tó bá fẹ́ gbóhùn sókè pẹ̀lú bíkìrì tiẹ̀ kó gbé sókè. So ẹni tí ó bá sì fẹ́ wí tiẹ̀ jẹ́jẹ́ kó wí jẹ́jẹ́ àmọ́ àwọn àjọ máa wí àwọn akáǹpò kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kátó wọn sàkíyèsí pé díkìrì tá a máa wọ ẹ̀tọ́ wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá àrùsọ lànà kálukọ́ máa wí tiẹ̀ lọ́kọ̀ jẹ́jẹ́ láì jẹ́ kó bá tọ́ bẹ́ẹ̀ nìkan kankan kò mbẹ́ ilé ìjẹ́bù ti ti jẹ́ mbẹ́ ẹ̀sì tó rí pẹ́ńtì wọn tó ń wí lẹ́nu náà gan lọ́pọ̀lọpọ̀ gbà mí nǹkan kìí ṣe ní ká wí bóun ni tí wọ́n ṣe jọ wá lójú ju lọ gan náà rẹ̀ bóun náà sì máa gbé nǹkan tànàbì ní ká wí gba ọ̀nà tànàbì ò ní ká ṣe tó gbogbo eléyà dáadáa lẹ́yìn agbọ́dọ̀ jìnnà sí ẹ wọn ni ẹ̀yin ò lè pàtì bá àwọn nítorí pé wọn ẹtẹ̀lé tọ́lọ́ ẹtẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam ó tún sọ ń bò mí wọn ni man yuti' ar-rasula faqad ata'a Allah ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam ó ti tẹ̀lé tọ́lọ́ tó ṣùgbọ́n àwọn àfáà àwọn olùmọ̀ gbogbo wọn á sábà tẹ̀lé tọ́lọ́ á tẹ̀lé tiwọn sábà ti takú tọ́lọ́ à ní tẹ̀lé tiwọn eléyìí jẹ́ bó ti fi jẹ́ mẹ́ọ̀ tọ́ ǹjẹ́ o tí ẹ̀ máa ń tù náà lè má mú kàtẹ́yàn ṣe sọ láti lọ ìmáàmù wa bẹ̀rẹ̀ sí nípa sọ láti láfàgùn wọn fàágùn débi pé ẹ̀mí tèèyàn ò gbé má fífàgùn tí ń fàágùn kan ti fẹ́ takò súnà tàbí kò tẹ̀ jẹ́ pé ìmáàmù yìí ó ń yá alákọjá sísọ gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ tọ̀ àbí kò tẹ̀ jẹ́ pé èèyàn ní ìdíwọ́ kan téèyàn ìgbàlẹ́ pé tọ̀ ń gbá yẹn àbí só ń dà yẹn láàmú èèyàn fẹ́ só àbí gbẹ̀yìn ọ̀ ń gbá yẹn òtítọ́ burú tí àwọn nǹkan yìí bá ṣẹlẹ̀ kẹ́kẹ́ kú lẹ́yìn lè máàmù yìí kò tó sí tó burúkú ẹ kó lẹ́yìn lè má mú kẹ wá kẹ dá parí sọ láti tì kò sí tó burú mẹ nínú mọ́sálásí náà ẹ parí tì ẹ bá ti parí kẹ jáde kò sí tó burú mẹ gẹ́gẹ́ bí o ti ṣe ṣẹlẹ̀ gbígbé Mu'adh ibn Jabal radiyallahu anhu tẹ́ ẹ bá gbàgbé pa àṣàlàyé pé tó bá ti sọ láti rẹ̀ ṣá pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam ó máa ń padà sádùúgbò Kùbá níbi tí ó ti lọ ṣe ìmáàmù fáwọn jàmáà so màálù wa dị ṣe ìmáàmù lọjọ kan nínú sọ̀rọ̀tù lẹ́yìnṣà lọ́ba dẹnu lé sọ̀rọ̀tù bàkàrà ní báńkà ó tó rúkú kòrókò ó tó rúkú kòrókò ó tó rúkú kòrókò bàbá kan rí kó ti sú òun ò lè sùúrù rọra yẹ̀bá ó kù lẹ́yìn rẹ̀ ń ṣe ṣe àtọ́ parí àwọn èèyàn máa ń sọ pé mùnáfìkì ni tó bá jẹ́ mùnáfìkì kí ló kí ló kó tọ́ ọkùnrin wa lọ fẹjọ́ sùn ànábì sallallahu alaihi wasallam tọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ní táwọn èèyàn sì sọ ni ànábì sallallahu alaihi wasallam Mu'adh ni wọ́n bá wí o wọ́n ní afattanun anta ya Mu'adh ẹ̀ ṣe fún fìtínà ni wọ́n Mu'adh fún fìtínà ni wọ́n Mu'adh tẹ̀lé ìtumọ̀ sí wípé ànábì ò sì bọ̀ ń wí kí ló dé tọ́ dásọ̀ láti tẹ̀ sí ànábì ọ̀bá wí tẹ̀lé ìtumọ̀ sí pé tó bá pé lè ọba jẹ́ pé ó ti ń fa sọ̀ láti gbọ̀n ju gbágbá ó ti ń takò súnà gan pẹ̀lú bí ṣe ń fàágùn sọ àbíkọ́jẹ́ pé ìmáàmù yẹn ti ń yára jù sọ láti òní jẹ́ sọ láti eré lásán lọ́fẹ́ jọ àbíkọ́ sì jẹ́ pé èèyàn nídìíwọ́ kan bí ìgbẹ́ngbàyàn bí ìtọ́ngbàyàn so èèyàn já sọ láti tó bá jẹ́ pé ìtọ́núgbàyàn àbí pé èèyàn lọ tọ̀ èèyàn lọ yàgbẹ́ yọ̀ lọ só tó bá ṣe gbogbo eléyìí tẹ̀yìn tó wọn tún sọ rẹ̀ bẹ́ẹ̀ eléyìí jẹ́ bá àti wá sí rákà méjì nínú mẹ́rin wà lọ tún àlọ́ àlàsì ǹjẹ́ tó máa bá dé sẹ́ńtù sọ láti yẹn bẹ̀rẹ̀ ni àbí tó bá ti pẹ́ yìn lèmámù la wà lèmámù sí sálámà màá ka rákà méjì tó ti síwájú àbí nìka ò nìka o ẹ̀ńtọ́ bá ti sún sọ láti rẹ̀ ti bàjẹ́ ẹ̀ńtọ́ ẹni tó tọ̀ sára sọ láti rẹ̀ bàjẹ́ tó o bá sì mára tó sàlù àlàkà ó tún sọ láti yẹn bẹ̀rẹ̀ ni títẹ́lẹ̀ ti lọ sọ ẹ̀dá kàkíyèsí bẹ̀ tẹ́lẹ̀ ti lọ torí ẹ̀ man intaqada wudu'uhu fi tanaya salatihi ista'nafaha ẹnikẹ́ni tálùwàlá rẹ̀ bá já láàrin ìgbà tí ń bá sọ láti rẹ̀ lọ yóò tún bẹ̀rẹ̀ lọ́tún jẹjẹ mà pé ìmáàmù yìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó gbóhùn sókè o yóò gbóhùn sókè níbi gbogbo rẹ̀ tí n bá ń wí yóò jà gbọ́ ètò pé ọmọ wí sínú sami Allahu liman hamida yóò wí yóò jà gbọ́ sí sálámà yóò sálámà yóò jà gbọ́ bẹ́ẹ̀ à ń fẹ́ yí pé tó bá ké fásitì àtàn níbi sọ̀lá ti tàǹtì ń ka kí ó sókè bíi sọ̀lá tó sọ̀fẹ̀ sọ̀lá tó jùmọ̀ bákan náà bákan méjì alákọ̀ọ́kọ́ ní sọ̀lá tó magreba àti sọ̀lá tó lọ́yìṣá à ń bẹ pé kí lè máa ń gbóhùn sókè pẹ̀lú àmì kó lọ gbóhùn sókè pẹ̀lú àmì tiẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé yọ àmọ́ á fa yọ àmọ́ fà sókè nífàkúfà àmì pé kẹ́mi so kì í ṣe pé yọ àmọ́ fà nífàkúfà bẹ́ẹ̀ náà ni Allahu akbar rẹ̀ kì í ṣe pé yọ àmọ́ fà nífàkúfà Allahu akbar. إذا الله àṣejù tẹ wọbẹ kìsìkì ọmọ àfàǹfà pupa wọn imam ó gbọ́n sókè ìdí nu tó ti dẹ́kẹ́ nínú òfin ṣẹ̀ríya kò sí nínú òfin kíkẹ́ nìkan máa rọ Allahu akbar lẹ́yìn rẹ̀ rabbana wa lakal hamd àyàfi kọ́ bá ṣe pé ohun nǹkan kan ṣe ohun lè máàmù ọlọ́run ní fi nǹkan kan sọ ohun rẹ̀ o tí nǹkan kan bá sọ ohun lè máàmù débi wípé àwọn èèyàn ò lè gbọ́ ẹni tí ń wí ìgbà yìí ìyẹn wá sọ súnà tẹnìkan máa rọ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n òun lè má mú jágara kí náà fẹ́ máa rọ Allahu Akbar lẹ́yìn rẹ̀ sí torí ẹ̀ ara tẹ́tẹ́ ìgbà náà nù ṣùgbọ́n ìlẹ̀ ẹ̀fẹ́ fẹ́ lè má mú ara tẹ́tẹ́ ìgbà náà gbọ́n sókè ẹ̀jẹ̀ agbọ́n tẹ̀ wí sami Allahu liman hamida ẹ̀jẹ̀ agbọ́n tẹ̀ wí asalaamu alaykum wa rahmatulah ẹ̀jẹ̀ agbọ́n tẹ̀ wí. Hmm bẹ́ẹ̀ ni jama ń sọ fún lè máa mú ẹja gbọ́n tẹ̀ ń wí a nídìí láti jẹ́ pé ohun ẹlòmíì la bọ̀ lè máa mú ẹ̀yìn la fẹ́ gbòòrò ẹja ṣàkíyèsí o nígbà míì ẹ rí i pé àwọn èèyàn kìí ṣe lè máa mú gangan ni wọ́n ń tẹ̀lé ma bàbá tí wọ́n rọ Allahu Akbar lẹ́yìn rẹ̀ ni wọ́n ń tẹ̀lé ìmáàmù ti gbórí sókè tipẹ́ ẹnìkan kàn ní gbórí sókè onígbà bá tó gbọ́ tí so eléyìí gàgà fúnra ara rẹ̀ aburú ńlá ni aburú ńlá ni so lópin ìgbà tó bá ti pé à ń gbóhùn lè máàmù lè máàmù ń gbóhùn sókè à ń gbóhùn rẹ̀ àbùkátà tẹnìkan kan rọ Allahu akbar lẹ́yìn tó bá ń ṣẹlẹ̀ wípé arẹ nìkan o tó ti pé ó máa ń ké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọ̀rọ̀ igbe gbàmígbàmí ọmọ ń lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọ̀rọ̀ àgbípáàgùn ni babaláwo ni olóògùn ni oníyàwó ni ó máa ń pa ẹran fálìjànù àti wípé àwọn sàárèsàárè ó máa ń pa ẹran fún wa ìsì máa ṣiṣẹ́ awo mùsùlùmí ní tẹ̀ǹpẹ̀ra rẹ̀ tùmọ́láwo ni jáde ti máa ń ṣẹlẹ̀ pẹ́lú mi láti rí ọba túláyé yóò túláyé ń kú rẹ̀ wàlà hawla wàlà quwwata illa billah iná láti máa ń da aláṣà pé ṣé ìwọ ń retí kọ́tẹ́kọ́tù mọ́ bá tó kú náà ni lóòótọ́ túbá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mara rẹ̀ wọ́n máa ń tó ń ṣe ṣùgbọ́n wọ́n kọ̀ láti túbá wọ́n máa mùsùà láti fẹ́ nínú ìbàjẹ́ nígbà tó ṣe pé ọlọ́run ò pé kí wọ́n gan kí wọ́n nídìí ìbàjẹ́ tí wọ́n ń ṣe torí ẹ̀ tábà ti mọ̀ yàn ikú níyàwó ni àmọ́ láláwo kìí ṣe mùsùlùmí ni irú àwọn eléyìí kèfèrí ni wọ́n ń pe irú àwọn eléyìí o àwọn èyí tò lẹ́yìn irú wọn irú wọn ò sì yẹn lè máa mú irú wọn ò yẹn lè máa mú sẹ́wọ̀n pé àwọn aláwo náà gángan fúnra ara wọn àwọn náà sọ pé àwọn èsè mùsùlùmí kí làwọn fẹ́ fi kí ó ṣe súnà àbí kí làwọn pè kí làwọn fẹ́ fi ṣe kí ló wá dé bẹ́ẹ̀ ìjẹ́ pera ẹ̀ mùsùlùmí wá jẹ́ pé awo awo awo awo lẹ lọ kọjú a'udhu billahi minash shaitanir rajim islam náà wá dà islam dà báyà jẹ́ pé babaláwo la fi wá ní àti Allahu akbar pé kín kí ní jẹ́ Allahu akbar nínú àwọ̀ torí de eléyìí ọ̀dọ́ wọ́n wá ẹni tó bá jẹ́ mùsùlùmí kọ́ jẹ́ mùsùlùmí ẹni tó ti fẹ́ ṣe kèfèrí kọ́ máa ṣe kèfèrí tiẹ̀ pọ́nbélé kò sí mùsùn kèfèrí mùsùn kèfèrí ò sí kèfè mùsùlùmí ò sí islam òun náà ní islam ẹni tó bá ń pè islam ló ń fẹ́ ṣe ilé ìtọ́nà ìtura nàbì muhammed sallallahu alaihi wasallam kó ṣe ẹni tó sì mọ̀ kékeré fèrè ló ń fẹ́ ṣe kó jẹ́ kọ́nà tó náà kó hàn gbangba táwọn èèyàn kó hàn mà àmọ́ kó wá jẹ́ pé ọwọ́ àmọ́ jàǹbá àwọn èèyàn jẹ́ ẹ̀sìn ọlọ́run ìwé ìṣe mùsùlùmí ó sì wá máa tún síwájú àwọn èèyàn ní jẹ́ ẹ̀sìn ọlọ́run á ìjàǹbá ńlá ni fún gbogbo jàmá àtìlẹ́ ìbá ṣẹlẹ̀ sí. tẹ bá tó lẹ́yìn ru tẹ bá tó lẹ́yìn ru ẹgbẹ́ o sọláàtì yín dànù torí ẹtù lẹ́yìn kèfèrí nù ẹtù lẹ́yìn kèfèrí nù torí ẹtù yẹn bá jólùmọ̀ yẹn bá jólùmọ̀ nípa ẹ̀sìn Islam nǹkan tẹ lè rí nílé rẹ náà ni tíra tíra ti ń kà tíra ti ń kà torí pé nǹkan àmúṣagbára tiẹ̀ nù tíra tíra tíra yọọ ma kà mà yọọ ma ka ìmà yọọ ma fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n yọọ ma ka oríṣiríṣi ìmà yọọ ma ka oríṣiríṣi ìmà tiwọn wọn níbi kan tó ń pa àwọn ṣe yàwó àtẹnì kan jókòó mẹ́rin wọn lè sasọ funfun aṣọ dúdú kan jókòó mẹ́rin pé kí nìkan àwọn ń pe dámdà yá yìí àwọn ń pe rúkà yá yìí àkọ́kàdé sàdádà bí yìí lórí fèrèsì la hawla wala quwwata illa billah ó lẹ́nu ní ìdánimọ́síláṣí wọn tún máa polongo ogun pé àwọn agbọ́gbọ́ sí kí nìkan àwọn bàbá wa ti ká dín tí àfọ̀n ni bá ní kò sì sàdédé jẹ́ bẹ́ẹ̀ àfẹ́sẹ́ yìí náà kúkú máa ń kankan pẹ̀ sí wọn wọ́n ti ń pè ń píkà ẹ gbọ́ yìí àgídí òtún jẹ́ náà hawla wala quwwata illa billah lẹ́yìn kúkúrú ẹni tí irú àdáwò yìí bá ti ṣẹlẹ̀ sí irú wọn. àyàfi kún kún kún yọ ọrú eléyìí lè máa mú wọn yọ lè máa mú ẹni à ah, yíyọ lè máa mú wàhálà ni wàhálà ti náà dàlẹ̀ kò sí wàhálà kankan tí ó dàlẹ̀ torí ká ayé pé máa àmọ́ tí wọ́n bá lọ jẹ́ ni ó ní wọ́n ti kí kìnnìkan fún kìnnìkan lọ́wọ́ ẹ̀hẹ́n so lóòsà wá nìwọ̀ ni tọ́sọ̀ fún wọn ti kò jébo lóòsà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó yọ so lóòsà nìwọ̀ tó ń dá sàkàsà èyí mùsùlùmí ni wọ́n wọ́n fi ọ̀sẹ̀ lè máàmù kò sí pé ó kú bàbá ẹni tí ó yọ kú mbẹ wọ́n yọ rọ̀bà kájú òsùn ọ̀kájú òsùn ó ti di pé fásitì ààrẹ lọ́pọ̀ má lè láfi ayọ̀ orúkọ kò bá wọn yẹn wọ́n ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe nítorí wọn bá fẹ́ aláàánú lọ́lọ́wọ́n bá wa èèyàn lè ti máa ṣàṣìṣe tẹ́lẹ̀ téèyàn wá mọ ẹni tí ń ṣe láti ṣe lónìí yìí báyìí kéèyàn fi ilẹ̀ ni nítorí pé agídí òdì nǹkan kan ẹran ti jọ́ tá a bá kú àwa nìkan lámàgá sáré wa sí ẹnìkan kan ò ní bá wa gbénu sáré yìí nǹkan kan wá máa báyìí ànájú nù sáré tẹlomi àdùn nínú jọjọ tẹlomi àti jẹ ìbànújẹ́ fún jíjọ gbẹndàlùkìyàmù ìdùnnú láíláí jíjọ́ gbẹ̀lẹ̀ àlùkìyàmù làwọn ń fẹ́ ká tó wá di pé a tún wá wọ àlùjáná kọ́lọ́mù bá má sì lè wọ̀ wá. ntí máa bá yẹn lajú ní sẹ́ta gbélé ayé ṣe jàmá oníkálukú wa òkùnkùn oníkùn òkùnkùn oníkùn kẹlẹ́ ni wọ́n má dẹnu rẹ̀ mà tọ́wọ́ amẹ́bà tó máa fi símú pé torí òkùn ló kùn ọlọ́mọdé oníkálukú dára rẹ̀ mà kálukú sì máṣẹ́ tó wọ́n ṣe ọ̀dà kò dá òkùn ìgbà tó yẹ kí wọ́n sùn mí nìwọ̀n náà wọ́n náà mọ̀ ọrọrùn ọrọrùn láyé ń bì kó tó di pé kú kéèyàn pantí ọ̀dà àti mànà nítorí pé tó o bá pàṣẹ lónìí tọ́lọ́n ti ká dára pé òní náà ló kú Allahu akbar olóríire nìyẹn ọpàṣẹ lónìí ọlọ́run tún ní kó sọ ọdún lẹ́yìn rẹ̀ olóríire nìyẹn lópin ìgbà tó ti padà sídìí ma kọ̀dá náà ló ọ̀rẹ́

ọlọ́run kò sí wa lọ lórí rẹ̀ jálẹ̀. ilé ìjẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àgùsọ̀ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀lẹ̀ wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀